أحدكم ونسعدكم ونسعدكم ونسعدكم ونعلم كان من أنفسنا ومن سيئات من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا محمدا عبده ورسوله الله وسلم وبارك عليه وعلى يوم الدين وبارك واتقوا الله تقوى الله سبحانه وتعالى ومن يمنعها نجاه ومن تركها هلك قال تعالى يا بني اركب معنا ولا تكن مع الكافرين قال فآوي إلا جبل يحملني من الماء قال لا آخر يوم فما إلا آوته وآل بينهما الموت فكان من المغرمين ثم أما قال عباد الله أن الحج عبادة لا يجوز التعاون فيها ومن قبل يقال للحجاج أن يتقي الله أن يتقي الله ربه ثم المشقة التي ما رفع من آمال الحج وقد زاد على ذلك اليوم التذكر بالممالك الصحراء التي أنطقها لأجله ولذلك وجد ولذلك وضع الشرع الحميد شروطا للحميد ومن هذه الشروط الاسلام فلا يكون على الكافر فلا يكون على وان وإقامة فلا يكون ومنها الأكل فلا يكون على المجنون للبقر في فلان أكل وإقامة فلا يكون ومنها القلوب فلا يكون على صديق ولكن امر به وهجته مع انه بال ان هجت ان هجت الاسلام فيقول نفسه لحديث ابا رضي الله عنهما قال رفعت امراه سريه فقالت يا رسول الله الان حج قال لا ولا اجر ومنها الحرية فلا فلا يجب على نفسه وهذا يرافقها آلاف لم تستقل بنفسه بالعمل لا متعلق بعد الانتباه المسؤول في استدانه رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال لا تسافر امرأة إلا على ربي أخرجه البخاري ومسلم فقال رجل يا رسول الله إن امرأتي خرجت هاجة وإني قد بت في غزوة كذا وكذا قال انطلق فأتى ما يرى أخرجه البخاري ومسلم abirúkọ ọlọ́run bá abiwọ́sọ kúrò lọ́dọ̀ ṣe ìtọ́rùn ẹni ẹ̀kọ́ ẹni ègbé ẹni tí ń sí ó sì nínú wọn lọ sí ẹni tí bá lè tó ní látòlí lọ orí jẹ́ tiẹ̀. olóhùn fara olóhùn lórí ìlú. àwọn wà wọ́n lọ́dọ̀ ọdún èèyàn bẹ́ẹ̀ kọ́lọ̀ kọ́mọ́tà ìjọ wa lọ́wọ́ ẹ̀. bákan náà abẹ̀rẹ̀ báyìí sọ̀rọ̀ wá tẹ̀lé pẹ̀lú orúkọ ọlọ́wọ́ bá Bùrọ̀dé jẹ́ ọlọ́à, ọba tí ń jẹ́ àwọn mẹ́rin àwọn bíi. àwọn ní ọlọ́run báyìí àwọn ní pẹ́lú ọ̀dà à ń pẹ́ tóbi ká màá lálágbára lórí gbogbo ohun. Bákan náà, àwọn àna ìrànlọ́wọ́ á ń wá ara láborí níbi gbogbo àwọn ìròyìn níbi gbogbo àwọn abúlé ṣùgbọ́n lẹ́yìn òun náà pé ọkọ̀ olórí àjọ́sí lóòrùn. Àwọn tí wọ́n ń pè sí náà àwọn náà tí wọ́n ta Gbogbo ẹni tó náà bá wá jẹ́rìí ọlọ́run gẹ́gẹ́ bí ọkọ̀ ojú omi lóòótọ́ náà bá tún sùn ọ́. Ẹni irú ẹni bẹ́ẹ̀ tó ń la ti ní kì í yájọ́ gbogbo ó gbà wọ́n gbà fún láyé rẹ̀ kódà nínú ẹni nípa ló ti wá ìwé ìwà ìdílé àná. ṣé ọ̀rẹ́ ọjà lọ máa sọ máa níbi tí ọlọ́run bá ta dáa tó ní bí ìdí àkọlẹ̀ fún wa. nígbà tá a lẹ́nu wa lọ́wọ́ tó ń gba àwọn jàmá ìdíkọ́ náà lọ́rọ̀. Àwọn ìlú wọlé, kọ́dà àwọn sábà wọlé. Àlejò tó wá wò, ọ̀rọ̀ máa ẹ̀. Tí wá ń sọ fọ́nà rẹ̀ pé ìlú ọba ní à. Sẹ́nà máa bọ̀ pẹ̀lú wa. ó má parẹ́ pẹ̀lú àwọn tó parẹ́ wọ́n pa pọ̀pọ̀ láwọn náà dáṣẹ́ kanra má wà pẹ̀lú àwọn bèbè yìí jẹ̀mọ́ ẹ̀ kọ́kọ́ mọ́tò ń tọ́ náà lọ́mọ tó kú ya rẹ̀ gẹ́gẹ́ bí pé òun ti lajú. pé wọ́n láì wọ́n sì wá ní láti ìwé yìí àwọn ìṣẹ́ náà nípa. Wọ́n sì tún ní ìwé yìí àwọn ìjàmbá ìjọ náà wọ́n tẹ̀ nípa. Wọ́n sì tún ní ìwé yìí gbọ́dọ̀ ọ̀la ọ̀gá wọ́n ṣe o yóò wá sí ìwé. Ẹ̀ẹ́dẹ́gbẹ́sí lé ní èsì. Ká ní orílẹ̀-èdè tí àwọn sọ pé ètò ìjọba táwọn ń lò òun náà ṣe ájáde ẹ̀jẹ̀ kí jáde ìbá. Àìní ó lásìkò kẹta ní ẹ̀ka tí ó máa jẹ́ pé ó lásìkò yóò máa jẹ́ gọ́ọ̀mẹ̀ntì kẹta ẹnì kẹta òun ní ó ní orílẹ̀-èdè tí ń sọ yìí àwọn orílẹ̀-èdè tó ṣe pé yẹ tí ọba ti gbé olú ọjà lé olú ìdè fún ọlọ́rẹ̀ náà ni. ó ti tó débi kan lọ ó káàkiri ẹ̀ka náà tó lẹ́kọ̀ọ́ owó ti dalẹ̀ ẹsẹ̀ nínú náà ni tó tó fi lè ṣàmà ilé ńlá ti dé ọba láti tó bẹ́ẹ̀ kọ́ ìyá wọn ọ̀sán ilé ńlá dé ẹni ẹjọ́ ọláwọ̀ ọ̀lẹ́ náà ó lè kọ́ jáde náà ni ṣe ọ̀gá ti sọ owó lò ọ̀gá àti ọ̀gá ti kú orílẹ̀-èdè ọ̀lẹ́ ìjọba ìjọba orílẹ̀-èdè orílẹ̀-èdè láti ní kó lọ rẹ̀ kó kó lọ rẹ̀ ìyá lọ́dọ̀ lọ́dọ̀ rẹ̀ pépé ọ̀padà dé láì ní kẹta ọ̀padà dé láì ní kẹta láì ní kẹta àní aláwọ̀ àdìmọ̀lẹ́sà aláwọ̀ nàìjíríà kò ní bàbí àwọn àlọ́ ò lè yá kẹta fẹ́ẹ̀lì báyìí ò lè yá nípa ara rẹ̀ ẹ̀dá kan ṣé ìwọ àgbẹ̀ bẹ́ẹ̀ ṣé àbájú bẹ́ẹ̀ àkójọ bẹ́ẹ̀ láti òòlù yìí láti àìsí ìkẹta rẹ̀ náà lè lọ́wọ́ ọ̀rọ̀ ńlẹ̀ lọ́pọ̀ yìí lọ́la àwọn olówó wọ́n lè yí bàbá wa. torí ìdí eléyìí èyí tó wá bá ti ẹ̀dá wí nínú òfin ẹ̀sìn wa òun náà ní pé bí ẹ̀ bá ti ń sọ̀ yẹn kò sí sí jẹ́ ọ̀rọ̀ ìrọ̀lẹ́ láti yẹn. Ìgbà tí ó lè sọ̀rọ̀ pé Ádámù Nàìjíríà tẹ̀lé Bàbíyà súnmọ́ ẹ lọ́pọ̀ sí sí mú yẹn ẹ ní kò mú ara yín torí ti eléyìí tẹ máa ń sùn yẹn èèyàn gbọ́dọ̀ máa ronú ọmọ wá sí ibi táwọn kan ti ń dapà sí ọlọ́run tí wọn ò lo òfin ọlọ́run ìdí èsè òfin ọlọ́run kó ọmọ ọrùn kó bá máa dá ìlú ju òfin tọ́lọ́wọ́ ọba lọ́wọ́ ìlú ẹ̀. irú ẹ̀ lọ́sẹ̀ ẹ̀sẹ̀ máa òun káwọn pé àpàrà bàbá ẹ̀ sátáyé ní bólẹ̀ yìí ti kọ́ pé orí tó gbà lọ rí ẹ̀ńtà pátá tó ń darí ẹ̀hún lánàá nínú àgbà náà ẹ̀ń pé ọ̀sán ìgbà àdìjábà òdìjábà ní èyí kéyìí tó kè ńláńlá tó wà ti lè borí ẹ̀ báyìí wọ́n á sí orí ńlá kó pé òun lọ ẹ̀mí ẹ̀ balẹ̀ ó ń kú sáyẹ̀dì fún bàbá ẹ̀ ó ń kú sáyẹ̀dì sọ fún báyìí ọ̀rọ̀ náà abẹ́rẹ́ ìjà. Bàbá náà ti dá lórí ìgbéra. Èyí tó sọ ọmọ òlúlẹ̀ ọ̀rọ̀ sáyẹ́ǹsì kan ṣe ní ìlú. Ọ̀rọ̀ kọ́bí náà sọ ọmọ olóyè kan ṣe ní ìlú. ló lè la àti ọlọ́run lè gbá nǹkan yìí. Òṣèlú ló lè la ń fi àwọn olùwẹ̀mí bá ń lọ torí ṣe léyìí ẹgbẹ́ ọmọ sàánú òun ìta ló lè ra wọn. bí a bí ń sọ̀rọ̀ lọ́wọ́ náà ọ̀fẹ́ tí àwọn ọba ìjọba rẹ̀ ó sì sáà lé sí ìwé ẹ̀ má sọ̀rọ̀ lé. ọmọ àná nínú parí kẹlá àwọn parí gbọ́nà lọ́wọ́. Àtàkùn àìsè ìbẹ̀rù ọlọ́run ọkọ̀ òun ni àyẹ̀wò ìṣòro. Wọ́n lọ́wọ́ bá ti lọ ìfẹ́ wọn lọ́wọ́ wọn lọ́wọ́ láti lọ láti ẹgbẹ́ tó láti ṣàkíyà sí àmà. ṣùgbọ́n ìwọ bá ọba ti rí ìbẹ̀rù ọlọ́run tó ọba ti rí nínú ẹgbẹ́ ogbó ìpínlẹ̀ tó ní ìkàkà tó ọkọ̀ ọmọdé ń lọ sí báyẹ̀ tó ń wo jẹ́ ìbẹ̀rù ọlọ́run ọba lọ. mọ̀ ń tọ́ parẹ́ àgbà àgbà parẹ́ ìbẹ̀rù ọlọ́run bàbá ẹ̀yẹ́rì sọ̀rọ̀ ẹjá lọ ẹ̀yẹ́ ìjọsìn ọ̀rọ̀ àìsí ìjọsìn sani lẹ́yìn ọ̀rọ̀ ọ̀rọ̀ máa mọ́ mú o yálà nínú ẹ̀sìn lẹ́yìn náà ẹ̀fẹ́ lọ ọ̀rọ̀ ọ̀rọ̀ mọ́ ẹ̀fẹ́rẹ́ mú bẹ́ẹ̀ mú wà lọ́wọ́ ẹ̀fẹ́rẹ́ mú ọ̀rọ̀ àìsí. láti náà ìwọ́n kò tó máa tọ́ lọ ìjọsìn sani ẹ̀fẹ́ ọ̀rọ̀ mọ́ ẹ̀fẹ́rẹ́ mú níbi àwọn ọmọ ẹgbẹ́ òfin ọmọ ọkọ̀ aláṣẹ ti jẹ́ ọgbọ́dọ̀ tó tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rẹ̀. Àbẹ́ wọn máa sọ fún wọn lára ní ìtọ́ wọn ní à bọ́ọ̀ bá ti ọ̀rẹ́ ìlú ọlọ́run àbẹ́ ìgbà. Wọ́n ní bàbá ti ọ̀rẹ́ ìlú ọlọ́run tó ní tẹ́lẹ̀ òkò àbí kòlókò. Ìdààmú wàhálà eléyìí tí èèyàn ti lórí jẹ́ àìsí ṣé ẹni tó lórí ọdún ẹni tó lórí ọ̀nà tó tó dé àbí bẹ́ẹ̀ tó mú wọn ní pàtàkì àyè. Gbogbo owó gbogbo owó yá, ibi ọtọ́ sí náà ló tún bẹ̀rẹ̀ sí bẹ́ẹ̀ ṣe nílẹ̀, ló tún bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́. Ó tún kówó mi jọ

olùdókòwò ọjọ́ náà lọ áì pàpà jùlọ wọ́n fẹ́ kó wa ara rẹ lókun lọ wọ́n náà wo owó tó kú lọ sọ́fẹ́ kó lọ sí àjò owó ìkọ̀tọ́ kọ́nà owó ìkọ̀tọ́ owó àjọ kó wò sí gbogbo wa ti lówó ìlú bá dùn lẹ́yìn àti ẹ̀ bá ní owó ní ẹ̀kọ́ ọdún láti lọ́wọ́ wa wá sí lọ èyí wọ́n ná láti orílẹ̀-èdè wa ní ìlú àti ẹ̀ bá ní lọ́wọ́ èyí lówó lọ́wọ́ náà èyí ó pè náà nínú ìgbésí ayé ìgbésí tó kéré máa kódà tó ti fi ní náà tó sì máa yí àwọn àtọ́nà tó ń bẹ̀ tó náà bàbá àlùbáṣà yìí. èèyàn wá ń kó kalẹ̀ olóòfẹ́ lọ sí lọ. láti wá gbọ́ àwa sọ pé owó náà ti pọ̀ tó ọkàn náà lásán ẹ̀rí nígbà tí a ti tẹ́lẹ̀ omi lọ ẹja fún lápẹ̀jú lè gbẹ̀rù mi ṣe àpèjúwe ẹ̀rí pé gbogbo ó dẹ́nu lọ àti gbogbo pọ̀ tó.

ọlọ́run ọba tó dá wa ẹ̀sìn wa ẹ̀sìn náà ló tó fi àwọn mẹ́jẹ̀mú kẹkalẹ̀ láti sọ pé àwọn mẹ́jẹ̀mú yìí ló lè fi láti dìbò wọn lálàáfíà. nínú àwọn mẹ́jẹ̀mú àwọn orúkọ ọ̀tún ọjọ́ báyìí tó lè dá wọn sí ọjọ́ àwọn àbọ̀ sí ọlọ́run ọba lẹ́sìn ọwọ́ ẹ̀jẹ̀ lọ́sọ̀rọ̀. ẹ̀rọ ìjẹ́kùn ìlú o wọ́n bá bẹ́ẹ̀ gbọ́dọ̀ jẹ́ pẹ́lú tó ràn lọ àti gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí. Jẹ́sẹ̀ ilé ìṣẹ́ mùsùlùmí torí àǹfààní kọ̀ọ̀kan ọ̀gẹ́ ní ara rẹ̀ wá ní sọ́nà ọ̀rọ̀ ìlú àbúkọ̀ rẹ̀. Jẹ́sẹ̀ mùsùlùmí àgbẹ̀ ẹ̀kọ́ ọkọ̀ ẹ̀ síkà àdúgbò lọ́wọ́ lórí orílẹ̀-èdè kan lélẹ̀ táwọn ṣẹ́ẹ̀sì kan lélẹ̀ àwọn tó dùn lọ àìsàn. Torí báwọn ni wọ́n máa sáfẹ́sì ìgbọ́n

gbogbo nǹkan náà lọ sí báwọn yẹn jẹmọ tí ìwé bá wá dé wọn lọ pépé tó wà lẹ́nu ẹ tọkàtà gbogbo ẹ̀yìn ti sílẹ̀ pátá wọn kò tó ní mọta tó bá ní dídé kìí sàdá jù wọn ò lè dé kẹrẹ wọn ò ní bá èdè torí pé májèmú pé kọjá mùsùlùmí tó sílẹ̀ yẹn lè ká Ìtí ń dáwò ní àjẹ́ àwọn òṣèpọ̀ ọmọ ẹlẹ́gbẹ̀ẹ́. Ọmọ àjẹ́ fún pé kẹ́sì Torí kẹ́lò ní ìdáwò náà a sì lókún sí orílẹ̀-èdè tó ti wá lórí orílẹ̀-èdè wọ̀nyí. Ọ̀tá tó wà nípa ọ̀rọ̀ ẹ̀sìn ní. Orí ọ̀gá tó jẹ́ ìpìlẹ̀ ìgbẹ́ lára ẹ̀. Kọ́mọ̀ àti àti pé ìkẹ́sì káàkiri ọpọlọ ẹ̀rọ ní ẹ̀sìn ẹni kò sọ́kọ̀ lọ lórí ẹ̀sìn láti ọlọ́run bá ìbèrè láti rè lára rẹ̀. ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn ọjọ́ ìwà ẹ̀ tí ó fi fẹ́ fún ilé ìdílé owó lóko òun náà ní kí èèyàn fẹ́ tó ti bàlágà á sì wọ́n jẹ́ gẹ́gẹ́ ọmọdé òun. kọ́ àgbàdo tí ó lọ́wọ́ yálà máa ń bọ̀ fún ẹni oṣù owó ìwádìí wọn ní kókó ọlọ́ọ̀ láì kò sí ìgbọ́ràn yàrá ṣùgbọ́n bá tó bá wá lọ tó rẹ̀ sí ìyá rẹ̀ á sì rẹ̀ lára àti àwọn ọ̀yà tó ti dájọ́ àdé ìgbà lọ́wọ́. Bèbè ń tó dá káàkiri káàkiri ìgbékẹ̀lẹ̀ kò ní àjùkọ̀ náà. Ẹ tí nǹkan sọ́kọ̀ọ́ rẹ̀ fi ẹ̀ ó ti àjù kò ní àjùkọ̀ náà. Mọ ọmọ ní kó ti àjù ó ní àjù kó ti lẹ̀ jẹ́ sí pé àjùkọ̀ náà kò ti bẹ̀rù. Wàtáàtì tí ó rí ìgbà ń bá àjúwá. Fọ́mọ̀ kan tí wọ́n ní aláàjì, aláàjì. Aláàjì kò tẹ́ ìpínlẹ̀ máa ṣe oríṣìí ní táàrí pàdé dáta o. Wàtáàtì ìwọ́n náà ló kó àwọn ọmọ tó tálákà bá ti gbọ́ wọ́n mọ̀ á ti ní àná yìí wọ́n dà ìlú ọ̀dọ́ àwọn ìdílé àbọ̀ lọ́rẹ́ àwọn ọmọ ìdáwà ìdájọ́ wọ́n dàgbà ju àti ìlú àlábọ̀ lọ́rẹ́ torí di eléyìí ọmọ kékeré tó bá ti náà ó ní àti lọ́wọ́ báyìí láti kọjá kò sí lè yọ èyí tó ti wọ́n máa jẹ́ náà nílà nínú ìdájọ́ rẹ̀ láà eléyìí àti ìdábàbò láti wọ́n ní arábìnrin kan ó gbé ọmọ tó ti kéré kan lọ́wọ́ ó ní àdébí ìyá ti sọ àti sọ́nà lọ́wọ́ pé ìyá àdébí tí ọmọ yìí náà ní àyè àdébí ní ilé ẹ̀ka àti àti ìkálà àti àti àti ẹ̀rọ àti àti wọ́n tó wá lọ sí ọ̀sán. bàbá ọmọ rẹ̀ ká ló lẹ́yìn pé táàbí ti òbí wà fún àgbà àti kálà ń ọlọ́run òun lẹ́nu ti bàlágà. ẹ̀rọ ìpínlẹ̀ ẹlẹ́ẹ̀kẹ́ ẹni òun náà ti dáko ní oríyà kéèyàn ti ń dídọ̀. ẹni tó jẹ́ ẹrú ẹ̀jẹ̀ òjò rẹ̀. ìmọ̀lẹ́ ti tó ẹrú báwo la ti fẹ́ kapitaláìsì mọ́jẹ̀mú yìí a máa kapitaláìsì ẹ̀ lọ́dọ̀ ẹ̀ ti fẹ́ lálẹ́ ọ̀gá kan tó ọ̀gá iṣẹ́ rẹ̀ ní tọ́wọ́ bẹ́ẹ̀ lọ sí àjì oníláti gbàgbàgbà àwọn àti ọ̀gbàgbà lọ́wọ́. Àwọn ọ̀rẹ́ ọmọba ní Dẹ́mbà ní ẹni tí fẹ́ ní àwọn àwùjọ ọ̀gá tó ti bẹ́ẹ̀ ó wá lọ sí àjì ọ̀gá tó ṣe tó ṣe lọ kò jẹ́ kí ọ̀gá ìṣàkọ́wọ́ àwọn àìsàn fẹ́ lọ sí àjì. Jàmáà ó wá lọ wá àjì.

tí wọ́n bá yọ̀ọ̀dá lọ́dọ̀ wọn. Ó bá yọ̀ọ̀dá ní ọjọ́ tó gba yọ̀ọ̀dá ni. Tí ò mọ sí ìtú wọn náà lásìkò tó lọ yẹn tó ò dábẹ́ ilé ọmọ ọ̀gbà yìí. Ó lè bá ìṣẹ́jẹ́ sílé, ó lè bá ilé ẹgbẹ́ ẹgbẹ́ ọ̀wá ló lè bá Ó lè sọ wọn tó ń pèsè. Àbákan ta ẹgbẹ́ ìṣẹ́jẹ́ ń pẹ́ra wa, ó lọ kọ́ bá wa sọ dáadáa ń pàdánù nínú àwọn dáadáa tó máa tètè láyé mọ́tò tó wọ́n mọ́tò láyé wá ní ìtẹ̀lé lórí àbáná wọn wá sí olóòrò mi nígbà náà. Náà wá ní bàbá yẹn wà ní ìlú bàbá yẹn àwọn tí mo sá lù tí mo bẹ̀rẹ̀ onímọ̀wò fẹ́ sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí òun wà níbí ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ wọ́n ti pè òun níbi bẹ́ẹ̀ fóun gbọ́dọ̀ wá òun sì wà níbí kí ló tẹ̀lẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ kan bẹ̀rẹ̀ pé àwọn tó wà ní táwọn tó wà ní kọ́ọ̀sì yẹn wọ́n ò mọ̀ nípa rẹ̀ ó sì lè dojú kọ́ọ̀sì kọ́ọ̀sì ó lè dojú ẹ̀kọ́ rẹ̀. Nígbà wọn ti lè máa tó wọn bẹ́ẹ̀ nígbà àwọn tó àwọn dìgírì dìgírì náà ni wọ́n gbà sílẹ̀ ìtọ́jú òun ti bẹ́ẹ̀ wọ́n ò mọ̀ nípa ẹ̀. Ó lè wá rí nìyẹn. Ìwọ́n tó wọn náà wà ní

náà nípa àmọ́jẹ̀mọ́ ẹ̀ òun náà ní kéèyàn ní àwọn kéèyàn oníkápá láti lè lọ wọn wá fún sí méjì ìkápá yìí ọ̀fin wà lórí àwọn kàkà àmọ́ lọ ní jíjẹ nínú ní wíwọ̀ lásán ní jíjẹ nínú káàkiri ẹ̀dẹ́ báwọn aráàlú wa ẹjọ́ àjì fún àjì yẹn. bákan náà kí láti ṣe lọ́wọ́ tó yá lọ́wọ́. Ilé ìjẹ́ mi ọ̀rọ̀ ajé àgbẹ̀rẹ̀ fún ẹni lọ, ìkó ká ìjọ bá ti kówó lọ́wọ́. Tó bá ti lówó lọ́wọ́, àdídọ́hùn ní òṣù mi tó lágbára. Tó bá ti lówó lọ́wọ́, ó ti dàgbà lásìkò. Kódà, ẹ̀ẹ́lẹ̀ tó bá wọ̀ lọ́wọ́ bá lọ. Bí ló wà ti wà ní ọdún tó wà? kọ́nà àwọn ọ̀sẹ̀ tó ṣẹlẹ̀ ìṣẹ́ pé ilé ìlàrí ìlú ìṣẹ́ ìṣòwò bá wà. àwọn tó ń sẹ́yìn wà lọ fẹ́ lọ láti lè lọ sẹ́yìn ọ̀fẹ́ lọ láti lè lọ owó ọ̀fẹ́ lọ láti lè lọ ọ̀fẹ́ lọ láti lè lọ ọ̀fẹ́ lọ láti lè lọ ọ̀fẹ́ lọ láti lè lọ ọ̀fẹ́ lọ mọ́jẹ̀mú lájúlọ eléyìí wà fún obìnrin nìkan òun náà ni gómìnà wà lọ sí àì kó ní ẹni jẹ́jẹ́ máa rán rẹ̀ ni ọkọ ẹ̀ bàbá rẹ̀ àbúrò ẹ̀ ẹ̀gbọ́n rẹ̀ kó bá ní ìlú ìṣẹ́ máa rán rẹ̀ yẹ̀ ni lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin wọ́n kàn máa san wáyé lóògùn wọ́n kàn lọ fọjọ́ máa jẹ́ bá rọ̀mù wọn. àwọn máa ń ya alára mi. kódà láti na náà lábọ̀ òun náà ló ti bàjẹ́. lókè àwọn òun náà àwọn àjọ ká. èyí tó ti padà wọn. obìnrin kan ò lè àbí mú ọkùnrin tó mú lọ́wọ́ rẹ̀. Ẹ wá wá pọ̀rọ̀ rẹ̀ ní láyé ilé ìsáàjì. Ọkọ̀ náà ló ti náà ló ti yàpọ̀. Ọkọ̀ dà tọ̀, àwọn ti ó ti mú. wò, náà ti ọlọ́run, wọ́n ti wọ́pọ̀ ọlọ́run nìkan mú ọ. Lẹ́yìn máa ń dá èso ìrọ̀lọ́dún pẹ̀lú ẹ̀ láti ọdún ìjọba. ṣé ẹ̀rọ lè ṣe gbogbo ṣẹ́ bá wọn kàwá nígbà tó ẹ̀rọ máa lọ sí àlẹ́ ìlú gbalada òun torí wú ẹ̀yin ọbẹ̀ lọ sí lọ́wọ́ láàrin ẹ̀yìn sí lọ́wọ́ àwọn òṣèlú lórí wú yìí ẹgbẹ́ ọmọ gbọ́ra ó bẹ̀ wọ́n máa lọ sí àjẹ́ ẹgbẹ́ ọ̀rọ̀ ìlera lọ ó bẹ̀ wọ́n máa lọ sí àjẹ́ ó sì pé kí wọ́n yá ọkùnrin ọlọ́kùnrin fún un káwọn wá lọ sí àlọ́ olùyọ ọlọ́pàá tàbí òkú máa wọ ọlẹ́ torí ẹ̀kọ́ má jáde jamaa ọ̀rọ̀ àtìyá wa ń sọ yẹn bẹ́ẹ̀ náà ni gbogbo òyìn àjò obìnrin bá wọn àti obìnrin náà já dáwù àdébìjà máa ìwé dáwù kẹrí yẹn èyí kẹta nínú ìjàmbá ni obìnrin tó bá ti àdúgbò ọkùnrin tó ọjọ́ bá ti jẹ ìjà dáwù rẹ̀ kọ́ wá wọ́n kú kò ó kó lè gbéyàwó rẹ̀ lọ́dún dáwù báwọn. bọ̀ alẹ́ tọ́pọ̀ ṣe iná ìta ọmọ ìjẹ́ àwọn ọkùnrin kò ní òjò sí ṣùgbọ́n jẹ́ kò sí àìmọye àwọn ìyàwó yàwó wọ́n lọ nínú orí orí náà wọ́n lọ mọ́tò ọba lójú ọ̀nà wọ́n àtọ́ náà wọ́n lọ wá ṣé màláìkà ni wọ́n ni pé ṣé màláìkà ni lẹ́yìn ni wọ́n ọkùnrin obìnrin ní ọ̀nà ọjà lọ́nà ọjà ní ọjọ́ mẹ́ta yọba ti àwọn olówó olówó káàkiri ọmọ alájà káàkiri àwọn ọ̀gá ẹ̀ ṣé mi ló mọ̀ dáadáa ọlọ́run ẹ̀rí dáadáa láti kò kájú wọn lọ bọ́lá búrò nìkan kò mọ̀ ìmọ̀wà ara ọjà. Ṣé ń sáńsọ yìí? bí ọjọ́ ọmọ ọjọ́ méjì mẹ́ta ló sùn lẹ̀ wọ̀lọ́ ìsinú ilé ọkùnrin ọlọ́kùnrin yẹn dúró sùn lọ́jọ́ òun níyàwó lé o yọ wà fúláṣì aláṣà ń bẹ́ńbẹ́ tí ọmọ wa ń sùn kò ní dáàbò òun àtọ́ ní owó fún yàrá sọ tí wọ́n ti rí àwọn ọmọ tó lẹ́kọ̀ọ́ náà ìṣèbá méjì ara wa òun àtọ́ ní ọlọ́kùnrin ọkùnrin ọmọ yàrá kan náà gbogbo orí lówù lálejò máa bọ̀. ó sì di eléyìí ọmọ mùsùlùmí fún ìyàgbẹ́ ẹ̀sẹ̀ láì àwọn mọ́jàmú máa láti di lálàáfíà òun lè lè lò. lẹ́yìn sọ́kọ̀ bá máa yọ sọ́dà ojú yóò wá láti ọ̀gá lágbára sí nínú sẹ́gbọ́ lágbára lẹ́sùn wa òun náà lórí jíjà wa arákùnrin kan ní wọ́n ti kọ́kọ́ ọ̀gbẹ́sẹ̀ àwọn ọ̀gbẹ́sẹ̀ lọ́wọ́ ìyàwó òun lọ́wọ́ tá ànábì òní kó wọ́n ṣe ànábì ní kò gúnlẹ̀ máa tẹ̀lé ìyàwó rẹ̀ lọ sí àná. Tẹ̀lé ìyàwó rẹ̀ tẹ̀lé lọ sí àná. Tọ́ba jẹ́ káwa ló lè lọ pàtàkì ẹ̀. Ká máa bẹ lọ. Káwa náà bá ti ń lérò bá abẹ́ lọ sí àì. Ká máa bẹ lọ. Ká lọ pẹ̀lú àwọn ìyàwó wa. Bí àwọn wa ti ń dá sí àti lọ ní. Ká bẹ lọ kọ́lọ̀ tó ṣe ní kájọ lọ papọ̀. Àbẹ̀lọ́ bàdìsọ̀lá. Àìsíkọ̀ọ́nù ní gbogbo àwọn láàrin ẹ̀sìn lọ́wọ́ الأرضين أربعة نعم. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه الحمد لله الواحد القهار المتفرد بجلاله والصلاه والسلام على اشرف الانبياء سيدنا محمد والآتي والصالح أجمعين وبعد فاعلم عباد الله أن شريعة الإسلام أساسا قيامة بالحج ولكن لابد من السجود ومن شروطها أن تتحقق فيه شروط الحج السابقة ومنها أن يكون النائم والحج عن نفسه فإن حج شخص عن غيره ولا يحج عن نفسه لم يجب له ذلك ولم يصح أجره عن غيره ويسر أجره لنفسه وتعتبر له حجة الإسلام فلا إله الله أنه من ترك ركن من أركان الحج أو أو الكبرى فإن كان الحيران فإنه لم ينعقد نفسه لأنه لم ينجح ولا عبادة إلا بالله وأما إن كان غير الإيران ولا يتم نصفه حتى يأتي به ومن ترك واجبا فعليه نية نصفه بما هذا ومن ترك المندوب منه فالحج فلا شاري وعلى هذا يجب على الرجال اجار ما هو الركن والواجب والمندوب والمعذور اذا يكون عديم الاجر فبقية البيان في الخطبة القادمة ان شاء الله. حدا وقف ولوها وما كنت ويقول ما يقول الله. وما تبكي وما اكتب وما اكتب

ṣùgbọ́n tí wọ́n bẹ́ẹ̀ lọ lọ sí àjì kó wọn lọ sọ lọ sí lóko ọ̀rẹ́ ó ní àwọn ọmọdé òkú nínú àwọn ọmọdé ọ̀pẹ àkọ́kọ́ bẹ́ẹ̀ ni kò ṣe gbogbo àwọn ọmọdé máa ẹgbẹ́ ìbàlú máa rà nípa àgbàlẹ́ ẹ̀ka kó gbogbo tó la ẹni tó bẹ́ẹ̀ lọ lọ sí àjì ó gbọdọ̀ jẹ́ òkú ilé ó sì gbọdọ̀ jẹ́ tó ń la ọmọ ìjẹ́ pẹ́lẹ́pẹ́lẹ́ ọmọ ìjẹ́ tó ti bàlágà ó ti gbọdọ̀ jẹ́ ẹni tó ní kápá ẹ̀kọ́ lálàáfíà tí ó pè lọ kó ọ̀sọ̀ lọ́rọ̀ lórí àìsàn. ó bá wọn sọ wáyé nínú àwọn ọmọdé báyìí tó pàtàkì wọ̀nyí ọkọ̀ àdàdà fún wọn náà ó sì máa ń jọ ọmọdé ìyá ọ̀nà lọ gbogbo àwọn ọlọ́jà fún ìtọ́ba tó máa lé sílẹ̀ bó ti tó bẹ̀rẹ̀ náà ni oní máa rọ tí wọ́n jẹ́ fún ìlànà ti pé wọ́n jẹ́ wọn àgbà ọ̀gẹ́ yẹn. ṣùgbọ́n wọ́n jẹ́ wọn aláìkejì òun ni wípé ẹni yẹn ti gbọdọ̀ ti ṣe àìsí rẹ̀ tẹ́lẹ̀ wọ́tọ̀ bẹ́ẹ̀ ni kàlọ́ sí àìsí tó kọ́ lọ àìsí fún ọ. ẹni yẹn gbọdọ̀ ti ṣe àìsí tẹ́lẹ̀ bọ́bá rẹ̀ nìkan pé oṣù rẹ̀ àìsí lọ sí àìsí tẹ̀ lọ́wọ́ ìdájọ́ rẹ̀ fún ìdájọ́ ẹni náà máa yà àì ọgbọ̀dọ̀ sí ti àì sí ẹlẹ̀ tí ó bá tó ti àì sí ẹlẹ̀ kẹrin lọ ọ̀rẹ́ ti àì sí ẹ̀ lọ́rọ̀ yìí eré ti dára sí àwọn ọ̀gá yìí. bákan ẹ̀jẹ̀ máa ń tó ní ẹjá lọ mọ̀ pé àwọn akẹ́kọ̀ọ́ tó ń tẹ́tà ń tè lórí nínú tẹ àì àwọn akẹ́kọ̀ọ́ tó ń tẹ́tà ń tè nínú tẹ àì àti àwọn akẹ́kọ̀ọ́ tó ń tẹ́ nínú rẹ̀ ń gbé ọ̀pá àìsí kò yẹ

kò sí àmójú ìbá tó ti àkíyàn náà ló ti wáyé wọ́n ní kálọ̀ àti láti ẹ̀rọ ojú ìgbà tó ṣe fẹ́ kó ṣe tí ọ̀rá ti ṣe ìyá ìlú wọ́n tó wá lọ sí ọ̀rọ̀ yẹn ni wọ́n lọ kó ṣe irú ẹni yẹn yóò fà ẹ̀ yóò fi kíkó àti ìtọ́wà bẹ́ẹ̀. Jẹ̀mẹ́ tó bá wá lọ sí ẹgbẹ́ súnmọ̀ ní ìta máa ń kíkó wá sí káàkiri eléyìí kò sí ìtara kankan kó ládàá rẹ̀ àlẹ́ títù ládàá rẹ̀ wọ́n ní tó wá jẹ́ jọ̀lá tó bá wọn kátà fẹ́mi bátà ń sọ wọ̀nyí ní gbogbo alára ti wọ́n mà á táwọn alára ti náà ìtàn ṣe tàbí ìwọ́n náà ní kókò àtàyà tó ń tẹ̀ wá àtàyà ní wọ́n mà á àtàyà ní wọ́n mà á ní ẹ̀ka àhà ó jẹ̀rẹ̀ pé bẹ́ẹ̀ lè bá rẹ̀ sí i àtàyà lọ́wọ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ ìsàtàyà lọ́wọ́ a ní ẹ̀ tààrà ojúmọ́ ò lẹ́yìn ẹgbẹ́ àtàyà ni wọ́n fọwọ́ báyìí náà ìyàbọ̀ nǹkan ni àtàyà àtàyà àtàyà àtàyà àtàyà àtàyà ìṣẹ́lẹ̀ nípa ìwé ìwé lórí wọ́n sì ní oníṣẹ́ wàá náà ní àní àtàyà àtàyà àtàyà àtàyà àtàyà àtàyà ó ti àtàyà náà rẹ̀ ṣe ìdáhùn ìṣẹ́lẹ̀ nípa àtàyà ṣé lọ ẹni yìí olùwọ́ àwọn àbúrò láti àwọn kọ́kọ́ gbé ìwọ̀ fún ọ̀gbọ́dọ̀ ṣe sí ọ̀ Pàpàdé wọn ti wá sí lára. Ṣèkúnṣe àbáyé lọ sí ájì láti gbọ́dọ̀ fún pàtàkì wípé ní ní ẹ̀rọ bẹ́ẹ̀ lọ bọ́ bá ti ń sẹ́nà owó náà lọ́gbọ́dọ̀ máa kẹ́kọ̀ọ́ kí làwọn ká lẹ́nu lọ́gbọ̀ọ́ àwọn sẹ́rù abẹ́rẹ́ ọ̀sẹ̀ náà ní gbọ́dọ̀ máa rẹ̀ náà. Ìwé rẹ̀ ó lọ́wọ́ gbogbo wa o gbogbo ẹni tí lọ àìsí gbogbo àwọn àtọmọ ẹ pàtàkì fún wọn láti mọ o kọ́mọ àti fún pé èyàn kan ìgbà tí lọ lásán nígbà tí ọba máa gbẹ ẹ̀kọ́ náà tí ò sí gbẹ ẹ̀kọ́ ṣe. àbẹ̀rẹ̀ ọba àdìsọ́lá láti ọdún yẹn kọ́nà fún mi ní láti mọ̀ búrò òkú gba ètò àwọn ọ̀nàkà ńlá ní àti lọ kọ́nà fún mi ní ọ̀rùn náà. gbogbo bùkátà ìfọwọ́n wá kọ́nà fún ọ̀rọ̀ àgbọ̀ bùkátà wa gbogbo tọ́kàn ló bá ti ẹyẹ ní ọ̀nà ara táwọn akẹ́kọ̀ọ́ fún àwọn àròkọ tó má kàní títí ń jẹ́bà lójú ọ̀nà fún kálukú wa ọmọ àbẹ̀ Gbogbo tí wọ́n ń gbẹ́rù nínú pẹ̀lú ayé ẹni wa rọ́mọ́. اللهم تمد إليك يد المزاحم ولا تردن قائمة برحمتك يا أرحم الراحمين اللهم آتنا كثيرا وأنت بها غفير وعلى قضائها يسير أنزل عليك بقضاء حوائجنا يا رب العالمين اللهم انصر سلطاننا سلطان المسلمين اللهم انصر عزمتنا أئمة المسلمين اللهم اغفر لنا وبرامتك اللهم اغفر لنا وبرامتك اللهم اشف مرضانا اللهم اشف مرضانا في بيوتهم وللمساجد اللهم نسألك العافية لا تبادر سفرا في هذا يا أرحم الراحمين اللهم اغفر لأموالنا وأموال المسلمين في بمشارق الأرض ومغاربها برحمتك يا أرحم الراحمين اللهم علمنا من دولتنا دولة نيجيريا اللهم علمنا من دولتنا دولة نيجيريا اللهم علمنا في بلدنا بلد يسوع الأواقع بيوتنا اللهم آمنا في غربتنا اللهم آمنا في غربتنا برحمتك يا أرحم الراحمين اللهم ربنا هب لنا أزواجنا وذرياتنا قرة عين واجعلنا للمسلمين إماما اللهم اجعل عنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم